كانوا جلو عن ترايكات لجفو الفاوى أكبر الفاوى الشفاوى النبي ومحمد صلى الله عليه وسلم كانوا قوضان بنات أوراري لتعوى صحابة رك ìjọlọ́wọ́ ọba kó sánú àwọn ní àpọ̀láwọ̀ òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ọ̀lọ́kùnrin wa lóbìnrin bama bí àti lágbà ọlọ́mọdá sànú aláyàtọ̀lọ́ kìámà bí a ta fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní ní ọ̀nà alkaulu mufid ala kitabi tawhid kitabu tawhid tí bàbá wa muhammadu nabi wahabi ọlọ́nkọ́ bá sọ̀nà báyẹn lẹ́sàn rẹ̀ ọlá kùránù karim ọlá aláìlọ́lá bàbá wa muhammadu sallá al-usaimin tí wọ́n fi ṣẹ́rù orí wa àwọn ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa nípa àkọ́ídà nípa ìmọ́lọ́run lọ́kàn ni ọlọ́run kó bá san ọba yẹn lẹ́sàn rí ọlọ́run ọba máa tẹ̀mọ́lẹ̀ sínú sàárè wọn ọlọ́run ọlá Qur'anul Karim àwa náà kọ́lọ̀ ní kó yé wa nípa ti ń sàlàyé ẹ̀ lọ ọlọ́run ọba kó yá lè mú lò torí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún wa náà láti jẹ̀ta mo sọ ni pé ìfẹ́ ẹ̀kọ́ nìkan ni pàtàkì àmọ́ àti mú lò yẹn gan-an ni iṣẹ́ káàkiri ẹ̀kọ́ ti pàtàkì àmọ́ àti mú olùgan ní iṣẹ́ pẹ̀lú ikhlas ó ti yé wa mọ́ ń sọ nípa ọdún tilẹ̀ ń jẹ tàbí ní ojú ọjọ́ àwọn yẹn ń parí mọ́ra ń bẹ̀rù ni ó bíbí ti hàn ọ̀la yóò bíbí ti hàn pẹ̀lú mọ́ríkà sáré mọ́ríkà báyìí ó ti yé wa mọ́ ń ilé náà mẹ́lẹ̀ ń fi wá ń gbèsè ayé wa nígbà tẹ́ ń pariwo nígbà ń pariwo ọlọ́run ọba ṣùgbọ́n dára ó kúrò àníyàn rẹ̀ ó lè máa ń kú ibi tí ó ń gbé wọ̀láyà ọlọ́run ma gáìdẹ̀ alámàrí rẹ̀ ọlọ́run ma gáìdẹ̀ ìfọ́lọ́run ní ìgbẹ̀lẹ́ wọn ní alẹ́ilmu ni súnmọ́ máa dà lẹ́yìn àkílọ́kàn wọ́n ni àǹtí ó máa tẹ̀símawo wọ́n من ثم ماذا علينا المدري أن تحفظوا إلى حاصري أمريكا بأسوا لكم بسجاري ثم ماذا أن تعملوا بما تحفظون إنك حاصري رافوت الدكراتي رافوت الدكراتي من ثم ماذا حلوة مقري هون ولدي ونسألني وأعظمها وأعظمها أن تخلصوا فيما تعملون كلمة إخلاص ìtìkúbi jù mẹ́ which means fífi fúsù funfun tí wàá ti bá ní ìmọ̀ ìgbésí màmá àti àbẹ́ẹ̀kọ́ ni wọ́n tó ní wà á ha ìtọ́ka ní gbogbo ẹni pé àǹtọ̀kọ̀lẹ́sọ kí máa manu ìkíláàsì ó di ẹ̀mú níbẹ̀ wà tó tọ́ lọ́mọba ọlọ́mọba ní ní hujja fún wa àwọn tí wọ́n wálé ayé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọmọ tó ń sìnkú bó ṣẹlẹ̀ sí ọlọ́run sí ayé èdè ọlọ́run sí fún ó di àwọn tó gbélé ayé àwọn wá ìyá yóò sàn ìfọ́gbò ayé fún ìwé ọmọ tó ń sìnkú àdéhùn ọlọ́run ni ìtẹ̀sùrù láàá yẹn sùrù kùmọ̀ ló sí ìta àti ìbáwọ̀ wọ́n dàbí ó jẹ́bẹ̀ fún mi ọba ìròyìn síbi ọlọ́run síbi ọmọ mọ̀ ń bẹ̀ wọn tuntun náà bá àwọn ẹ̀kọ́ tàǹkọ́ wọ̀nyí ẹ̀jẹ̀ á rí pé ń wá sí gbèsè ayé wa practically ilé láti jìrì ayé tàlùkìyàmà ọlọ́ọ̀bà ń bẹ̀ jẹ́ àjìrì ayé tàlùkìyàmà ọlọ́ọ̀bà wọn wọlé ayé tàlùkìyàmà náà àwọn ẹ̀kọ́ tí àfẹ́ àǹkọ́ wọn lórí tafsir tawhid wa sha'arat an la ilaha illallah òun náà ni àlàyé lẹ́kùnrin nípa ìmọ̀lọ́ọ̀lọ́kan àti ìjẹ́rìí tí kò sí fún ọlọ́ọ̀bà ثاني شرع هذه ترجمة ما بدأ من الأبواب العين عين طيب كما قوائي أحدها نوع بابه تتصول إليه فيه في المسائل. أو يقول يعرق إنه يهناني في أكبر مسائل وأهمها تبجو إنه يقول وهي تفسير التوحيد هنا بيوقواني اسمها توحيد هنا والمراد بالشرع هنا العلم با اقرأ ليه تفسير هنا نتوفوا ويوفوا تراجمة هي تعبير باللغة عن لغة أخرى هنا نكاية اسمها رفع الوجه ميه يعني قلوا على يمي لكن أتطلق بإستلاه مؤلفين أما بقى ما حطوا wọ́n ṣe àwọn máa lò báyìí àná àwíìlì bí àwọn tàbíkì ọ̀rọ̀ tó wọ́n sọ àbúwá bàtà wọn tẹ́tẹ́ fayokọ́ọ̀l ọ̀nà ìtàrájúmọ̀ àlàkádà wọ́n tún sí báyìí wọ́n tún sí báyìí kọ́ọ̀lù òfin akbar ìlú ahamuwa gbọ́nà wọn pé ó ní àwọn ẹ̀kọ́ ńláńlá àtàjọ́ sí kẹfàkì lọ kí ẹ tafsiru tawhid òun náà ni àlàyé lẹ́kùnrin nípa ملك تفسير توحيد أنه لا بد فيه أمرين فتفسير التوحيد لا العلم عن التوحيد أنه لا بد أدي الثلاثة فيه من أمرين كان كمجل به كمجل أنه لا إله إلا الله الأول ألاقى نفو إلهية سوى الله يحقوه ìkẹlòmí ti kọ́ sílẹ̀ ìkẹlòmí ti kọ́ lọ́wọ́ ẹ̀fẹ̀ ìkẹlòmí àbúrò jẹ́rò nìkan àtẹrù ọlọ́wọ́ ẹnì kan tá máa dúkì fún tá máa tẹ́wà àdúrà sí tá máa gbọ́kà lé tá máa tè kò náà ní kí ni ọlọ́wọ́ ó di ẹ̀rọ rẹ̀ pé à ń kọ́ lọ́wọ́ àti máa tẹ̀lómí ara ọ̀ àti ìnáfà rẹ̀ á rí fúkẹ̀ ọlọ́ọ̀ni kẹ́lá lójú àdúrà kọ́ سبحانه وتعالى نفس الأولى الألوهية سوى الله عز وجل الثاني إثبات الألوهية بالله وعلى هذا قولون كان لا فلا بد من النفي والإثبات بتحقيق التوحيد أنا بقى قال لك بيجي النفي والإثبات وحكوا هو أبو مثله أبو يقول سيمبل الله فاهم يعملوه wọ́n á dé inú bá wọn koríko ń bẹ̀ ẹgbẹ́ koríko kọ̀ọ̀kan wọ́n ń gbin àgbàdo síbẹ̀ wọ́n tú koríko tó wà ní nílẹ̀ kúrò wọ́n ń gbin àgbàdo tẹ́tọ̀ ní ìta àyíkú wà ilé ìdílé lọ ilé ìdílé àwọn aláàbí ìdílé àlọ́ ilé ìdílé yẹ kò ní kò ní kò gbogbo ọ̀nà ẹ̀sìn gbogbo ọ̀nà ìtòjọ́ sílẹ̀sì ó ti hákù sí ọ̀nà mí àfọ̀nàtẹ́lì Muhammad ìsọ́làgbéwá ilé ni ẹ̀tùmọ̀ Muhammad la ilaha illallah kò sẹ́ni dájú sí fàfọ́lọ́ba Muhammad rasulullah Muhammad ní ọ̀wà kọ́ wa báyìí náà a gbọ́dọ̀ sẹ́sì ó ti wù a gbọ́dọ̀ sẹ́sì bẹ́ẹ̀ ni kẹ́lẹ́ ẹni tí ó kọ́ wa báyìí sẹ́sì yẹn náà ni kákárí Muhammad anything outside that is ni wọ́n sọ wọ́n pé wọ́n yẹ bá mọ̀sùn ma fátíà dáadáa ni tí a gbọ́ yí dáadáa kò láì wàhálà tá àwọn mùsùlùmí wá sí díẹ̀ ni wọ́n lọ́wọ́ sọ ìdínà siratal mustaqim ọlọ́wọ́ máa tọ́mi sójú ọ̀nà tààrà ọ̀pọ̀lọ́ yọ̀nà tààrà àmọ́ in the process tó bá wà lójú ọ̀nà tó ọba máa bèèrè lọ olùsọ̀rọ̀ lójú ọ̀nà yẹn àmọ́ tó tó sí ìdèbí lọ ọ̀sùn máa bèèrè náà títí tó fi kíni destination rẹ̀ wọ́n ní ojú ọ̀nà wọ́n ní sọ̀rọ̀tọ̀ lọ́bí na amta aláìyí ojú ọ̀nà àwọn tọ́jú sí ẹ àwọn ànábì ọlọ́run ànábì tí wa ànábì tí wọ́n tọ́jú ọ̀rọ̀ àsìkò tí wà nínú Muhammad sallẹ̀ ó di wa ànábì ọlọ́run tí wà yẹn lónìí ma ana aláìyí wa ashabi bẹ́ẹ̀rù magbóbi aláìyí ìyí tí wọ́n tọ́jú bínú sí àwọn ọlọ́run bínú sí àwọn yahudi Muhammad bin abdulwahab wọn kì ọlọ́run bínú sí yahudi ní kó ń jẹ́ yahudi ọlọ́run bínú sí yahudi pé ọmọ òótọ́ kọ̀ tẹ̀lé ọlọ́run bínú sí ọmọ ẹ̀ pé òótọ́ nílé àmọ́ tẹ̀lé ọ ní ọba àti mùsùlùmí ń pera rẹ ọba mọ òótọ́ tọ̀ tẹ̀lé ní magudu rẹ àlè ọba àti mùsùlùmí ń ọba ọba wọ́n lọ gbọ́ọ̀lìn ojú àwọn tó sọ́nà àwọn ọlọ́sọ̀nà àwọn nàṣọ́ra ìjọba sàárà o tí àwọn ń sẹ́sì láìlẹ́rì wọ́n ń sẹ́sì láìkiri láìlẹ́rì wọ́n mọ́ nígbà bíi wọ́n gbogbo ọkọ̀ bá ń sọ lónìí wọ́n bá bèèrè pé ah, èyí tàn kí ni ẹ ti mú ọkọ̀ tí wọ́n ti rà ní ah, lórí kóòtù gbogbo kóòtù ọlọ́dún lẹ́rì lórí ẹ̀mí ẹ̀rí mi nì ẹ̀rí mi nì ẹ̀rí mi nì ọmọ ìṣẹ̀yẹ lọ́bí lọ ẹgbẹ́ tó ṣe yí o ara wo ń bá pọ̀pọ̀ pèsè lónìí bá mùsùlùmí ó wọ́n pọ̀ wọ́n sí nínú jẹ́ mùsùlùmí ìyá mi ọgbà kílẹ̀ kílẹ̀ kílẹ̀ burú mi lè kílẹ̀ burú mi lè ọ̀rọ̀ mọ̀sọ̀rọ̀ náà bíjẹ̀ dámọ̀sọ̀rọ̀ ẹni nípa ẹlòmíì wa bá gbé ẹjọ́ àti dákùnrin wọn gbé òkú sínú sàárè wọn sọ pé Allahu Akbar nǹkan tá a káwí nínú ẹ̀kọ́ yẹn nǹkan táwí ni kéjì ni bisimilahi wa ala milati muhammad àbí ẹ̀kọ́ ni bá a sọ́kọ́ ní pé Allahu akbar kọlọ ẹ̀kẹ́ wíńbẹ̀ nǹkan ẹ̀kẹ́ wíńbẹ̀ ni pé bisimilahi wa ala milati muhammad tí wàá ní sẹ́ńtò ń wí yẹn tó burú ni nǹkan wí yẹn ò burú àmọ́ àyè rẹ̀ kọ́ yẹn àti bí mo bá ṣe fún wa ìkàkùn mi sọ̀rọ̀ yẹn mo á ní lápòjú rẹ̀ ọbẹ̀ kírun gbogbo alamọ̀ sí afro zikir zikir tó lágbára jù láyé tí o sì ọ̀gá lórí ẹ̀ náà ni la ilaha illallah ìtọ́ afro zikir àbí ẹ̀kọ́ ni ọbẹ̀ kírun ọ̀sáhù ọ̀dàtọ́lásò wọ́lá takálìfò àwọn akọ̀ní sí kíbọ̀bí la ilaha illallah ìbẹ̀rẹ̀ ìtẹ́kọ̀tọ̀ pé Allahu akbar tó bí ìròyìn ẹ̀dàbí ló yẹ mọ́ mùsùlùmí ètò wí ọ̀dá ni àkíláwọ̀ lè ní ohun ààyè rẹ̀ kọ́nù ẹ̀rọ rẹ̀ kọ́nù sí rí mo tó pọ́lọ̀ àwọn Yorùbá tó máa sọ ìsìlámù gan lónìí ẹjẹ́ á ṣe bí wọ́n ṣe é ṣe ó lè bá rí bí ṣe rí ìsìlámù lónìí ẹ̀rọ fẹ́ nàálì látòjú tó bá wọ ọkùn tó bá wọ sọ́ọ̀kù nìkan sọ́ọ̀kù tí wọ́n fi tẹ̀lẹ̀ kófù yẹn wọ́n fi tẹ̀lẹ̀ lọ́lọ́lí nìkan wọ́n fi tẹ̀lẹ̀ lọ́lọ́lí àbẹ́rẹ́ tí a mi yọkùn ní mo lè kí ma fún báyìí mọ́ wọ́n kò fún wa bọ́ kí zuru fi tó bọ́lá kò zuru bọ́ bẹ́ sọ̀rọ̀ la kò ní kí n bọ́ ma ń dà fọwọ́ ra orí ẹ̀ orí ẹ̀ báyìí má kà fọwọ́ ra ṣé ní alìwà ni táyì kọ́ gbó wíwà fi fẹ́sẹ̀ yìí ìbá ní ìtàlẹ̀ báyìí kí kọ́ ìtàlẹ̀ láti ń tẹ́lẹ̀

وإذا كنت قلت المطبعك زيد قائم زيد دو زيد تفجوه فواني قالوا تسكية تسكية الأسفل قال زيد قائم زيد دو أسفل له القيام وبيان كسوف أكي زيد وقالوا قال àmọ́ gọ́láńtò àwọn ìdò àmọ́ kọ̀ sọ pé kí ni ọ̀sọ̀pọ̀ òun nìkan ló dúró wọ́n ní zaidu kọ imun ilé òbí pé zaidu nìkan ló dúró ó dé zaidu kọ imun zaidu dúró àmọ́ láàkín ìlà kúlta ó dúró láì pé láàkà zaidu ìdúró mẹ́ àti zaidu which means to be high nípa lómi zaidu nìkan ló dúró duka lórí gbòòrò ó ní yẹwà àgbà àpò àtúntàlá òkè yá mu wa àtúntàwò bí àgbà àtàlá òkè yá mu wa àtúntàwò bí ó ti dé dúró fún nìkan ìdíkó ìfẹ́ ìdíkó nìkan náà lọ́wọ́ lórí gbòòrò yìí wọ́n yìí àfibáta náà lòhíyà ọjọ́ ọlọ́wọ́ bá sí fún wọ́lá kan lámpin sáà àǹkẹ́ àmọ́ ọ̀sán pé àti sọ́lọ́ mi nì ọ̀tọ̀ òní ìlú ìmọ́láwọ̀ bá lámtẹ̀sí ilẹ̀ ọlọ́gbà kò tó mẹ́rin wáyìlá kò tàlá ìlàhà ìlọ̀lọ́ ọ̀rọ̀ pé kò sí ní tábọ̀rọ̀ mọ́ ìjọ́sìn fún lódodo àfọ́lọ́ àfùgbàtà olóhíyá ìlọ́ ọ̀nà fẹ́ jáhá àmàsíwà ọ̀pọ̀lọ́ nìkan làjọ́sìn fún ẹlòmíì ìfọ̀sìn subhanahu wa ta'ala قالوا تفسير الشهاده ذلك هي التعبير عما نقيته نقيت تنكينه الإنسان قال يونان انتباه لجوتيه صديا كان لأنه قائل هذا لجو يقول أشهد أن لا إله إلا الله قالوا كما وصول وصدق في فلان هو التعبير عما أي أنتقى باللسان انس بالواحد معتبرا مؤبرا اما يكن قلبي ثم تنقوى نوكا من اليقين يرجو وهو انه بجني لا اله الا الله والسنة تيجي تصلوا لدعاء فلو انا ما جالس قالوا مين عمقوا تسمع تسمع قولوا من ها آية الإسراء إذن آية عن سورة الإسراء وهي قوله تعالى أولئك الذين يدعون أو أنت لي ربهم الآية فبين في الرد على المشركين طبعا جسر قربان وشبه الذين يدعون الصالحون أو ما تاويني شيء فلان شيء فلان تعلمني شيء ما بنا بيلو بعض أنا كنت يسوع ما يرد ذلك àwọn jẹ́ ń pàwọn ní ẹni rẹ̀ wọ́n jẹ́ ní rẹ̀ oní ìdòó ọlọ́ni ìdòó ní bẹ́ẹ̀rẹ̀ anna ààbà wọ́n ṣẹ́kùn akbar ọlọ́rọ̀ ilé ìgbẹ̀ ni ẹbọ ńlá ní anna dùá fún ìtàdùá ìkọwàdùá iná lè dáadáa dùkọ́lọ̀ ọba ni kára tààlà ìdòó ní èmi nìkan ní ẹmọ́ àkùn إن الذين يستكبرون عن عبادتي أما دوان شبيرا جاتهم ما دفع منك وما منك يقولون جعلنما داخرين ما كلمة ما صبرنا عن جعلنما ولا ما كلمة ولا يتلو الكيامة فدل أنا على أن الدعاء عبادة أبقى دعاء أمنا يوسف نوبا لأن الآخر كلام تعليل, تعليل لأوله قال إن الذين يستكبرون عبادتي إن صلى يلا قائم وكل من أهدى من دعا أهلا غير الله حيا أو ميتا هو مشرك شركا أكبر gbogbo ẹgbẹ́ ń tẹ́wà dúwà sẹ́lòmí aláì ló ń tàn wà ní àbẹ́kù ló ń tàn ní ọwọ́ mọ̀ṣẹ̀lùkà ẹgbẹ́ ń tẹ́wà dúwà ọ̀ṣẹ́bọ̀ ṣíríkà akbar ẹ̀gbọ́n ńlá ودعاء مخلوق ينقسم إلى ثلاثة أقسام ونقول بها سواء فعل ساري وعني أكتكي أكتنا متع أكتمينيها أكتنا متع كلا نبيل ما يما يلقى أنا ما فيها sínú bá ń bá pàmì ìbíra ẹ̀rọ bí lọ́wọ́ ìpaná yìí gọ́ ọjọ́ pé wọn náà ní àjọ ẹ̀kọ́ ni ọkùnrin mẹ́ta ìkìkì ọkùnrin mẹ́ta الأول جائز الإجرام هو أن تدعو مخلوقا بأمر هو من أمور التي يمكن أن تدركها بأشياء معصوصة معلومة هناني كي كي ديني تو لاي كلون غدا بي اوسي سي فون ديفرين دي بي اجو راجي هذا ليس من دعاء العباده اليك دي دعاء العباده دي غزي موين iná ń ṣe wọ́n ní ẹ̀bá àtàwọn fire brigade ọba àtàwọn náà ni tí wọ́n láwọn irinṣẹ́ tí wọ́n lò iná yẹn kí ni iná yẹn kí pa iná yẹn ó di wa ah ọkùn ẹni tí wọ́n náà náà ó di ọmọ fún tí wọ́n náà náà rọrùn mọ́ àbúrú ń bẹ̀ ó di wa bal uwa min umuru da ìgbà ilé yàrá mẹ́tùbà nù lọ́dọ̀ àlejò pé wọ́n ìdá ìgbàtí ọkọ̀ dálò ìrìnàjà áká fàájìbò ọmọdé sọ àwọn nǹkan mẹ́fà tó sì ọ̀rọ̀ yẹn lórí mùsùlùmí mùsùlùmí lábí ní àwọn nǹkan mẹ́fà kan bẹ lórí mùsùlùmí mùsùlùmí aláàkọ́ ní ọjọ́ bá sálámà sí ọ̀rọ̀ yẹn ní kó dálò ìgbàgbà sí ọkọ̀ dálò wọ́n ń sàárẹ̀ tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn ní kọ́ lè kí àbí aláìsí ọ̀rọ̀ yẹn ní kọ́ tẹ̀lé èkó ẹ̀ lọ sí orí tẹ́kù pípẹ́ níbi ìjìnlá ìlà rẹ̀ tí wọ́n pè ọ́ ìlàjà àgàfà àjìbò ọ̀rọ̀ yẹn ní kó kí ni ọ̀dà ní lóhùn ó ní mélòó báwọn mẹ́rin nípa mo sì pé bá ṣàhárẹ̀ tó lábẹ́ ti ráì nípa sí àmdìlẹ̀ nípa sí tẹ́rẹ̀ tó fi alhamdulillah ọ̀rọ̀ yẹn ní sọ pé yarhamukallah ẹlẹ́kẹ̀ẹ́fà kí ni ha kí bèrè fún mọ́ra kó fún mọ́ra dáadáa kó bèrè fún mọ́ra kó fún mọ́ra fáwọn àbáṣe báyìí àbáṣe báyìí àbáṣe báyìí ó di yé wa mo ti lọ bù ní tó tó báyìí náà dáa kàfẹ́ ló mẹ́ ìgbà tiẹ̀ ọ̀dàlù kíkẹ́ bẹ́ẹ̀ kìkì pé ti àbúrò ni ó di yé wa aláwọn akọni wọ́n fẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì àǹtẹ́dẹ́ olùmọ̀kàlù kan mutlakan hayyan kanan aw mayitan فيما لا يقدر عليه إلا الله إذن كوب كومينيا absolutely ala ayé ní òkú ni bí nǹkan kò sí tó lè ṣe àfọlọ́n kò sí tó lè ṣe àfọlọ́n fàhádà ṣírkù akbar ilé ẹ̀bọ́n lánàá ìlú yánà lẹ́kọ̀ọ́ jẹ́ lè láà kúrò sí ọ̀dọ̀ orogún ọlọ́run فيما لا يقدر عليه إلا الله دوري عن كتبك وفكر السلاف ولوبا مثل أخجوه يا فلان اجعل ما في بطن ابنتي ذكرا يا أولا بيبني يا أولا شو إذا عندك يا أولا بيبني عندك يا أولا بيبني Fọ́líṣẹ́ ìdánbẹ̀lọ́wọ́ àkọ́kọ́ ọ̀dọ́rùn-ún kí ọdún kí ọdún kí ọdún fine. A máa ṣe ìyàwó mi olóyún ẹ̀díkọ́jọ́ tí kí ni ọkùnrin ni yóò bí ọba àti ẹ̀ ó ní wa àmì dọ́kà ṣe dọ́kà lè fi àbí dọ́kà lè sórí àbí tó sọ technology ti débẹ̀ ní ìsìn technology débẹ̀ àwọn ìyẹ̀wọ̀n ọgbọ́n technology àwọn ìbọn ìkòsí ní ọjọ́ náà ọba ìjẹ́lẹ̀ bá ti ní nǹkan òṣèṣe ohun àwọn afẹ́ ké ó rí ẹyí pé orílẹ̀ àmì obìnrin yìí ọgbọ́kùnrin ni olùbìnrin ààrẹ iléjáwà sọ̀rọ̀ ìjáwà sọ̀rọ̀ máa fi bá ní ìmúrátì tó wà nù kún ìyàwó mi yìí o ojú tó àjíhàá bí wọ́n ní ìyàwó mi yóò mú bí kọ́ ìkọkùnrin wọ́n tún mọ́ra wọn. eléyìí ti ti ṣe eléyìí ti ti lè ṣe torí alẹ́bí Muhammad sallam fi wáyé pé kọ́kọ́ àti àwọn bá tún mọ́ra wọn ibi tí wọ́n kọ́ bá lágbára jù àti tí wọ́n kọ́kọ́ jáde máa sọ di ọkùnrin jákòtọkùnrin ni àlàyé yẹn ti wà ó bá lu àwọn píìsì kan ọ̀sán píìsì lórí ìjọba àwọn fúlàtà tó ẹ pé ó lè mú ọkùnrin ní agbọn ọmọ fine àmọ́ wọ́n ní wọ́n ya fulan ya sheikh ya alim ij'al ọdún máa fi bọ́tìnì ìmúrọ́tì ìdúkàrẹ̀ alábọ́já mọ̀ fẹ́kọ̀ọ́ sọ ojútọ́ àánú ìyàwó mi yíò mẹ́kọ̀ọ́ sí ní ọkùnrin eléyìí embarrassment ìṣẹ́bọ̀ ni ó ní ìṣẹ́jọ ọkùnrin àbí ìṣẹ́jọ obìnrin tẹ́lọ́ lè ṣe ọlọ́run bá ní asalis ẹlẹ́kẹta àǹtẹ́dẹ̀ o makhlukan mayitan la yajibu bí wọ́tá ilẹ̀ àkíyà ma'aluma wọn náà ni kọ́ máa pé ẹ̀dá ẹ̀dá ìyá mi ò kọjá mi ń sùn báyìí labari lára jíìbù ọjọ́ ìkọjá ń bi wọ sá ilẹ̀ ìsíyà sílìs kò lè gbọ́ màálùmá fa'áza akbar aidan ilé iná ẹ̀bọ́n lánì لأنه لا يدعو من من كان عاذي عاده يعتقد أن لا تصرفا خفيا في كون فإيه لما تنقلوا àti tó ní gbọ̀gbọ̀gbọ̀ kan pé ó ní agbára kan ó ní agbára kan ló lò ní tó wà wọn ó lè influence ní tó wà wọn ó di wa dé iná ẹ̀fọn ẹ wo ẹ wá wo wíwẹ̀ tó ń tẹ̀lé ní ọlọ́ba ìṣàbùrù mẹ́tí náà gbogbo aláàjì ìṣáàzì ẹgbẹ́ mi ò bímọ ọkùnrin ní fún yíwú mi kí bímọ ọkùnrin ìṣàbùrù mẹ́ ó ní kò sábùrù mẹ́ wọ́n báyà tí a fà ń tu fún wa lánàá pé gbé náà lè ní àtìlé ó ṣe àwọn àtìlẹ́gbẹ̀rẹ́ ilẹ̀ ní sákìní bọ́lbàní pé ọlọ́run bá fi ọlọ́run bá mọ́mọ́ sí ọkọ mi ènìyàn ọlọ́run bá mi zúyẹ̀ lè nà àwọn aláṣẹ lọ́sọ̀ọ́ ọmọ ènìyàn tó nífẹ̀ẹ́ obìnrin ọmọ ẹ̀yà gidi mẹ́rin nífẹ̀ẹ́ obìnrin ọmọ ẹ̀yà gidi mẹ́rin nífẹ̀ẹ́ obìnrin ṣe ẹ̀yà gidi ni ó jẹ́ ànífẹ́ obìnrin alájì gẹ́gẹ́ bí àlejò àti ẹgbẹ̀rún yóò nífẹ̀ẹ́ obìnrin ma mo ní ọmọ ènìyàn wọ́n ń káwọn tó máa dún tí a kí n kẹ̀kẹ́ àwọn ọgbà ìdùnnú àwọn bá wíwẹ̀ àwọn gẹ́ wọ́n ni òbíyẹ̀ lè nàtàbí ẹ̀rẹ́kìnrin ọ́fíìsì àwọn kún nífẹ̀ẹ́ ọlọ́run àwọn àṣíbẹ̀ ọlọ́run sílẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọdí ọwọ́ ní gíní wọ̀lbẹ̀ní àtàwọn ìbẹ̀rẹ̀ wọ́n ni wọ̀lbẹ̀ní àwọn ọmọkùnrin ó di ọmọkùnrin ọmọbìnrin bákẹ́rẹ̀ ni wọ́n àmọ́lọ́ ọmọ ọmọ sí lọ́sọ̀ọ́ inú bá ọmọ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ ọmọkùnrin ẹ̀kẹ́lẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ àwọn ọmọ ara ọ̀rẹ́ fine bọ́ọ̀dà inú ọmọbìnrin ní àwọn wúlò ju àwọn ọkùnrin mi lọ fine àmọ́lọ́ ọ̀rọ̀ ló ti lọ́sọ̀ọ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọbìnrin àwọn ọmọkùnrin ọwọ́ abúgbọ̀bìnrin wọ́n rí mọ́ ìlú ọba kó fún ọmọkùnrin fáì fáì fò àti ìlú olóòlù fún yàn tó gbọ́ ọmọkùnrin ọkùnrin objectif àti ìlú olóòlù fún yàn nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ ìgbà yìí kí ẹ bá bọ̀ pé àbájọ kí mo ń tọ́mọ̀ lọ́mọ ọ̀sẹ̀ dàkùn àwọn obìnrin mọ̀ ń bí lámi kó máa ṣe ti fúlà kó máa ṣe ti fúlà kó máa ṣe ọgbọ́n ti fúlà wà nínú ọkùnrin kí lè àfáà ìbò wa. ها يتلو عليكم ها ها ها بالاموال ها والجنين بتاعهم انا ما كوني ايه alájà máa ṣe ìsìnkúwàrẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ bá kí ó ṣe máa ṣe ọ̀pọ̀ ìsìnkúwàrẹ̀ wọ́n láàrín ọ̀lẹ́fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ àdéhùn ọlọ́ọ̀bà ni ó di àṣírí mọ́ fún iná fẹ́ ẹ̀bùrà abdulrafi àṣíríkà mọ̀ fi lọ́fẹ́ hùn níkàlì níkàlì mọ̀ nàkàrà rẹ̀ fún yìí lọ́fẹ́ tí wá lò dáa tí wá ń yọ owó mẹ́rànjá mírù ọlọ́run ẹgbàdúrà wà pẹ̀lú ògùn ọlọ́run bá subhanahu wa ta'ala ibi jẹ́gbà tí náà súnà bẹ́ẹ̀ ni. láì béèrè ìyẹn lè fún ìyẹn lè fún ah, ọmọdé bá ti bá ti bá ti bá ti bá ọlọ́ fún yẹn mọ́ra mọ́ra ogójì ẹgbẹ́ ni kò tẹ̀lé ìwọlé òtítì àtúntò ojúṣe tiẹ̀ ó di yé wa ọlọ́run kan sàlùwà ìpìlẹ̀ kìyàmà ọlá Qur'an al-Karim ọlá ilẹ̀ nam aka an la tad'u man kana abi aluhu hatta ya'taqid annahu lahu tasarrufan khafiyan fi kawn ni wa pe kai una bi bakan ọlọ́run ba mo gbọ́dọ̀ consult e ko ọlọ́run ko báyìí ya wa do ma so ba wọn ẹrù kékeré kí wọ́n jẹ́ mítà fún òkú báyìí àwọn gẹ̀ẹ́ni wọ́n kọ̀ fún ọlọ́run afáàbọ̀ra bèrè èrè jáde afáàbọ̀ra bẹ̀rẹ̀ sí náírà fáyẹ̀ ọjọ́ mọ́ alóde kẹjọ kan nìkan wá fowó lẹ́yìn pé wọn ò bímọ pé kí kó wọ́n bọ̀ bàbá lọ́wọ́ bàbá wọn ò bímọ bá níjọ kan ṣé o ṣé abúlé kọ́ bẹ̀rẹ̀ nìkọjá lọ ní ṣé àdúgbò lọ sí mẹ́kà wọ́n gbà tó dé àìsàn ní Iraq ṣé àdúgbò ní Iraq náà ti ń gbé bá wọ́n ní obìnrin kan wá bá pẹ̀lú abọ́ olùdẹ́bínú olùdẹ́bínú ní bí obì ti wà yìí ní dẹ́bínú ṣe nígbà yẹn tó wá gbé fún un àṣewọ̀ ẹ̀dàǹbẹ̀lọ́ ọ̀bà ẹ̀dàǹbẹ̀lọ́ ọ̀bà kọ́lọ̀ fún mi lọ́mà ọlọ́run ọlọ́run bá fún lọ́mọ bá fún ọmọbìnrin lọ́mọ ṣé ò lọ ọdún tó tẹ̀lé ṣé ò lọ sí hajj obìnrin ẹbá tó wá mọ́ irú abọ́ yẹn náà irú ojúlò náà ìlànà ah ẹ̀kùn mọ́mọ́ ìwọ́kọ̀lá tọrọ ma fún ní gíláàsì ẹ̀nu yóò ní alima ọlọ́n ọba fúnlọ́mà omi ọlọ́n ni ah, ṣé wo a ah, kọ́mọ fún olódi méjì ṣé wo nínú láwọn máa fún olódi méjì ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ buhari gẹ yẹ́lẹ́kọ̀tún ma buhari wa yẹ́lẹ́kọ̀tún ẹ̀fà president nigeria yẹ́lẹ́kọ̀tún ẹ̀fà antum bèèrè ọlọ́run ṣáàlá wọ̀tọ̀ ààlà ọdí ọ̀sọ̀ ọlọ́ọ̀bá ẹ ọlọ́ọ̀bá ma qadarullah akọ̀kọ̀dún wọn mọ́lọ́mù yẹ kó mú lọ́ọ̀bá Ṣíkà bá bá bá bá bí báyìí. ربو ميلا ببوزا بقوله ومن آيات بارابي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله naam Mm. ọmọ náà ni sọ ẹ̀ ọlọ́ọ̀bá náà láàájú kọ̀ ọlọ́ọ̀bá tó pé rẹ̀ sí fáà pẹ̀lú àdíyàn pẹ̀lú àdíyàn ọkùnrin tọ́lọ́mẹ́ ọlọ́ọ̀bá ni yàkùnlùkùnmọ̀ yẹ̀ ṣáà lọ́nà lọ mbẹ́ kí wọ́n ìyàwó mi olú tó ní ìdákùn bá fún ọmọkùnrin àwọn wọ́n bí ọkùnrin máa ti kọ́ ìtì ó di eyín ó di eyín bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba ọba tí máa yí wà ni yẹ́bù ọmọ ayẹ̀ṣẹ́ àwọn yóò fi àti ní ọjọ́ bí i gan ó di mo tó wá pé Umar ibn Khattab radiyallahu anhu ó ti kàwá fún olúwa mo bí máa rọ gọ́ọ̀mẹ̀ntì nù bí máa rọ gọ́ọ̀mẹ̀ntì nù kó jẹ́ káwọn kan kó máa lọ sàdúà iṣẹ́ tí wọn kó sì lọ́dì kọ̀lú kó máa sàdúà kó máa wà ń kàdà kó máa sàdúà fún bíbélì yìí. ìyẹn kéré kọ́ ni ìyẹn kéré kọ́ ni kódà fún ẹ̀kọ̀ọ̀kan eh, pẹ́sìtì wa gbàgbá ẹ̀kẹ́ lóṣù ó fi wà lọ́rùn abúlélúwa lọ́wọ́ bá bá bèrè ọ̀nà nàìjíríà láti bá mi àwọn tó ń sábà nígbà mi kúkọ́ wà lọ́rùn kò ní díẹ̀ sílẹ̀ sàdúrà àmọ́ àwọn àyè kan àyè gbígbà àdúrà ni mọ́tà àṣẹ ó rà gbígbà àdúrà ni nígbà àbà gan àṣẹ ó rà láàrin ajẹ́rọ̀ aswad mọ́ àti ọwọ́ ẹ̀kẹ́ òun ọ̀nà náà pẹ́ ìmọ̀ nǹkan gbogbo yìí bí àṣírí àṣírí òun àwọn òde ní ráúdà àyè gbígbà àdúrà ni ìṣẹ́lẹ̀ ọ̀la láti ìgbàgbọ́ méjì òru wà ní ráúdà wọ́n fi sùkú sọ̀rọ̀ balọ́rùn wọ́n sùkú sọ̀rọ̀ balọ́rùn lọ́ mi lè ṣe lọ́wọ́ lórí ti sánú mi ó di wa wọ́n láì láàrin mọ̀tẹ́tìm sí lẹ́kọ̀ọ́ kábà wọ́n ní ayélujára àdúrà ní dúró bẹ̀ gbẹ́lọ́ ọba dìmọ́ kábà dìmọ́ kábà lọ́n sánú mi lọ́n wọ́n olúdó dìmọ́ dìmọ́ àrùgbọ́n mi lọ́wọ́ fún mi ṣe yẹn sí àdúgbò fún wa ó di wa àbúrò àgbègbè àwọn àti very important ọlọ́run ọmọdé àgbàlẹ́ nìkan wa. àwọn elébo wọn pe this matter deserves because the spiritual intervention àbí lọ́wọ́ wí síbẹ̀ náà ni wọ́n kí ẹ̀kọ́ ọ̀nà àbíkẹ́ ẹgbẹ́ ọlọ́ọ̀bà lórí ṣògùn ẹ̀ ọlọ́ọ̀bà lórí ṣògùn ẹ̀ ọlọ́ọ̀bà lórí kòtò ọmọ ènìyàn lọ́kàn tó ń ọlọ́ọ̀tí sí àná wọ́n ṣe wà títí lé kílọ̀ ń wá gbígbà táàtì alọ́lẹ̀ rẹ̀ ó gbé kiri ẹ̀ẹ́dẹ́gbẹ́ kálíjì máa ṣe ni sábọ́ọ̀dù àwọn ọmọ rẹ̀ ó gbé wọn táàtì ọkà ó bọ̀ síbi àgbà yìí ó ti bá ẹgbẹ́ mẹ́ta márùn fún kà táàtì rẹ̀ ó ti wà kí ló ti ń bẹ ilẹ̀ lẹ́ni bí bí àfihàn yìí ó fi kú ní ọjọ́ ń bẹ tí wọ́n wá láyé rẹ̀ dákùtù tó lọ́wọ́ tí ló fẹ́ dà kí lọ́wọ́ bá sọ́ra ọ̀fẹ́ di báàkì ní elédùnmarè ni ọ ah, wà kọ́ fáànù wa ìwọ bá lọ́gbẹ́ wọ̀ gan-an sọ ọmọ bàbá rẹ̀ ibi sáré ní ọlọ́wọ́ ọ̀dọ̀